èèyàn nígbà rere kó mọ̀ mọ̀ gbà bí o ènìyàn nígbà rere o kó mọ̀ mọ̀ gbà ibi. ènìyàn nígbà rere kó mọ̀ mọ̀ gbà bí ọjọ́ kan ènìyàn nígbà rere kó mọ̀ mọ̀ gbà ibi tó bá múre wá. tó bá múre wá màá dúpẹ́ tó bá ṣe ibi mọ̀mọ́ yabara mo rè jẹ ọ̀rẹ́ mi. ohun tí ó yé ènìyàn ó yẹ àṣẹdá tó dá wá sáyé ènìyàn nígbà rere kò mọ̀ mọ̀ gba ibi. ìyẹn àǹfààní àwọn tó ń wò mí létí wọn ò mọ̀ mí orúkọ mi ni Prince Akínọlá Ayọ̀ọlá Michael tí gbogbo èèyàn mọ̀ sí Aláyọ̀ melody singer the global legend of orchestra number one nǹkan tí iṣẹ́ mi fi dá yàtọ̀ nínú gbogbo àwọn olórin tó kù ni pé mò ń kọ gospel jùjú tùǹgbá tó jẹ́ pé èmi ni creator èmi ni olùdásílẹ̀ gospel jùjú tùǹgbá creator Ọláyọ̀mí lórí ó wá kọjá ọjọ́ kan ó wá ráwọn àṣà tó fọ́ lókè lọ ó wá pẹ̀lú àwọn ọmọ ẹbí ó náwó ilé ìtọ́fò irú wọn náà wá ẹgbẹ́ fún un ó wá sọ fún pé ẹni tí mò ń wò ní àwòkọ́ṣe láti gbà yẹn títí dèsìn tó fi jẹ́ kó dáyàtọ̀ àwọn tí mò ń wò pọ̀ àwọn tó ń kọrin pọ̀ ṣùgbọ́n nígbà tí mo bẹ̀rẹ̀ orin ni mo ti pinnu lọ́kàn mi pé bí a ṣe ń gbọ́ àwọn bàbá bàbá bíi bàbá Orlando bíi bàbá King Sunny Adé bíi bàbá Ebenezer Obey àti àwọn olórin tí wọ́n ti wà tipẹ́tipẹ́ tó jẹ́ pé tí wọ́n bá kọrin a ti máa mọ̀ pé àwọn ni wọ́n ń kọrin so àti gbà tí mo ti bẹ̀rẹ̀ ni mo ti ní àfojúsùn pé èmi náà fẹ́ máa kọrin tó jẹ́ pé táwọn èèyàn bá ti gbóhùn mi lọ́nà tó ju wọn ni ah, ló ń kọrin yẹn ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀ fún mi ògo ni fọlọ́run lókè ọ̀run. iṣẹ́ àti ìdílé nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn méjèèjì iṣẹ́ dúró lọ́tọ̀ ìdílé dúró lọ́tọ̀ tí kò bá sí iṣẹ́ ìdílé kò lè dúró pẹ̀lú àtìlẹ́yìn ìdílé níṣẹ́ náà fi ń gòkè so méjèèjì ò papọ̀ ọlọ́run fún wa ní orí ọ̀fẹ́ nítorí ìyàwó tí mo ní tí mi ò bá ti sí around ó máa tẹ́kì ẹ lé so ọlọ́run bá wa ṣe àṣírí tó wà nínú wípé kéèyàn máa káràmásìkì ilé àti ìyàwó gẹ́gẹ́ bí olórin òun ni wípé àgbà tí ò bá kẹun sọ̀rọ̀ ó máa kẹtàn sáré tí ó bá dára fún ọmọkùnrin ó gbọ́dọ̀ di ẹbí ẹ̀ mú nítorí pé tó bá dá òun àti ìyàwó àtọmọ nìkan ló máa kù gbogbo àwọn tó ń ṣe bàbáṣà bàbáṣà ẹnìkan kò ní yọjú so nígbà tí ọlá bá wà lọ́wọ́ ọkùnrin kó fi mọ ìyàwó àtàwọn ọmọ náà mo ṣe pé àwọn aráàta ò ní jẹ́ ń bẹ̀ ṣùgbọ́n kó jẹ́ káwọn náà bí àwọn ìyàwó àtọmọ ṣe ń gbé òun náà sórí pé èmi ni ọmọ Aláyọ̀ Singer èmi ni ìyàwó Aláyọ̀ Singer kí Aláyọ̀ Singer náà kó máa gbé ìyàwó àtàwọn ọmọ náà sórí kí gbogbo ẹ̀ kó ba lè dára. àánú rẹ̀ ìbá má ṣe pé ìwọ lọ́sọ̀ọ́ tiwa ní tiwa ní o òkùnkùn ayé tí bá ti bò wá mọ́lẹ̀ o. ló gbé mi ró àánú rẹ̀ ló sọ mí dánmọ́ ìgbàlà. tí wọ́n bá fún mi ní àǹfààní láti ṣe àtúnṣe nínú orin kíkọ àwọn tó bá ń kọ orin tí kò mú ìdàgbàsókè bá ìlú màá ní kàn fún wọn ní ẹgbàá mẹ́fà mẹ́fà nítorí pé iṣẹ́ tí orin ṣe kò kéré ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta ọmọ olórin wa kan ní nàìjíríà ó lọ kọrin fún king ní united kingdom tí orin yẹn ò bá nítumọ̀ wọn ní pè síbẹ̀ tí a bá lè máa kọ orin tó nítumọ̀ ó máa ṣe ìrànlọ́wọ́ tó pọ̀ fún ìlú wa olórin máa kú ṣùgbọ́n orin tó nítumọ̀ kò kí ń kú. ẹgbẹ́ náà wá kẹgbá tún pa wá ẹ mú gègé kẹ wá kọ lẹ́tà orin. ta ló yẹ ká finú tán ta ló yẹ ká sá fún. ọ̀túnba. ìdí tí ọ̀pọ̀lọpọ̀ máa ń tẹ́pẹpẹ àṣeyọrí wọn nítorí pé wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn náà kàn ń ṣe dáadáa ṣùgbọ́n èmi mo jẹ́ èèyàn kan bóyá torí mo jẹ́ mi ò mọ bí mo ṣe máa sọ i'm an indoor person so èmi ò láìkí ṣùgbọ́n ọjọ́ tí ọ̀rọ̀ bá ti kàn ọ̀rọ̀ tí ojú bá ti kojú bọ̀ ká máa wá sọ pé àmọ́ ti kọ́ ilé o mo fẹ́ ṣí ilé o gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kò kò sí style mi mi ò mọ̀ ṣe. tí wọ́n bá ń sọ nípa orin amúlùúdùn ibi tí mo ti rí orin tí mò ń kọ yìí ní ọdún mẹ́wàá sígbà tá a wà yìí òun níbi tó dára torí pé gbogbo orin mi tí mò ń kọ orin tó nítumọ̀ ni tí àwọn èèyàn máa ń gbọ́ tó dẹ̀ máa ń jíjà àwọn èèyàn tó máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé ìmí máa wà tó máa sọ fún yàn pé ọjọ́ ọ̀la wà ìmí máa wà tó máa sọ fún ẹ pé ayé máa tán ìmí máa sọ fún ẹ pé gbìyànjú ìmí máa sọ fún ẹ pé má jókòó tẹ́tẹ́rẹ́ ìmí máa sọ fún ẹ pé gbàdúrà dáadáa so mo gbàgbọ́ wípé orin tó bá nítumọ̀ kò ń kú so ọdún mẹ́wàá sígbà táwa mo ṣe ń jẹun lọ. ẹ̀mí ayé mi kúnlẹ̀ sí ètè ògo. má dà mí ọlọ́run. kókókó bàbá má pọ̀ mí o. ọlọ́run má pọ̀ mí o. tó bá pọ̀ mí ayé ṣe yẹ̀yẹ́ mi. tó bá kọ̀ mí ènìyàn ṣe ti bá ẹ ṣe. pàtàkì ọmọ bíbí nínú ìdílé bíbélì náà sọ wípé ọmọ ni ìní olúwa ó ní ọmọ inú sì ni èrè rẹ̀ bí ọ̀fà ti rí lọ́wọ́ alágbára ó ní bẹ́ẹ̀ ni àwọn ọmọ rí ìtumọ̀ bíbélì yẹn ni wípé tí alágbára bá ti mú ọfà dání tó bá rí ẹni ẹran ọkàn ẹ̀ máa balẹ̀ kò ní bẹ̀rù torí ọfà wà lọ́wọ́ ẹ̀ ìyẹn ni pé tí wọn bá ti ní ọmọ kọlọ́run ṣe gbogbo àwọn ọmọ wa ní ológun ọmọ kó dẹ̀ ṣe wọ́n ní igi àlọ́yè pàtàkì ni tí wọn ò bá bí àwa àwa náà lè bíyàn ó mì pé tí wọn bá bí ẹnìkankan kò síbi tó fẹ́ jẹ́ ìlú àmọ̀ràn mi fún gbogbo ènìyàn tí wọ́n wò mí pátápátá ni wípé má kún jíjẹ ọlọ́run lọ gbogbo ènìyàn ló ní àkókò tiẹ̀ tó fẹ́ lò ìgbà tá a bí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó yàtọ̀ sí ìgbà tá a bí jésù kristi àwọn méjèèjì ni wọ́n ríṣẹ́ jẹ́ tí wọ́n dẹ̀rẹ̀ ayé wa ìgbà tá a bí mósè orímọládé yàtọ̀ sí ti bílẹ̀ ìwọ ọ̀ṣọ́fà ó dẹ̀ yàtọ̀ sí ti ayọ̀ babalọ́lá gbogbo ọ̀nà nípa wọn so ìwọ náà máa nípa rere má kánjú ọlá má kánjú ọlà tẹpá mọ́ṣẹ́ fi àdúrà kún má gbàdúrà má kàn má gbàdúrà láì má ṣiṣẹ́ má dẹ̀ má ṣiṣẹ́ láì má gbàdúrà àti àdúrà àti iṣẹ́ gbogbo ẹ̀ ló máa mú wa débi ògo ọlọ́run kó ràn wá lọ́wọ́. odò tó bá ti gbàgbé orísun o odò náà á gbẹ ni àwọn kan ló di ládàámú o nígbà tá a fẹ́ lọ sókè yìí o wọ́n gbàgbọ́ nínú aláyọ̀ singa táyé ń fẹ́. lẹ́ẹ̀kan sí i orúkọ mi ni Prince Akínọlá Ayọ̀ọlá Michael tí gbogbo èèyàn mọ̀ sí Aláyọ̀ Melody Singer number one.